Trump. Adega, Adega, Adega, Fayere, ìgbàgbọ́ sí, ìgbàgbọ́ ìpè, láti bẹ̀rù lọ́bọ̀ mọ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ kasíṣẹ́ fàjọlá ìṣọ̀kan àti ìrà ìrẹ́jẹ́ kánà tẹ̀síwájú ọ̀pọ̀ ire ọmọ kò sí ipò ẹ̀tọ́ rẹ̀ ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. ẹ a kí gbogbo ọmọ káàárọ̀ òjíire ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa tí ẹ ti ń wò wá a kí wa nítorí pé tí kò bá nídìí wọ́n ní obìnrin ò kì í jẹ́ kó mólú a kí wa nítorí pé kíkí tá à ń kíra wa tí a bá gbúrò ara wa ó ṣe pàtàkì ó ṣe kókó pé kí a wo ara wa rí orúkọ tèmi bí ẹ ti ṣe mọ̀ ni Ọláyọmí Kóìkì tí gbogbo èèyàn mọ̀ sí Kóìkì Media àmọ́ ní orí tẹlifóònù tí ó wà níwájú mi a tún ní bàbá wa tí wọ́n máa dárúkọ ara wọn tí wọ́n wà pẹ̀lú wa bàbá wa ẹ ẹ bá wa dárúkọ ara yín fún gbogbo àwọn aráalé tó ń wò wá tó ń gbọ́ wa mo kí ọmọ yorùbá tàtà nílé lóko ẹ kálẹ́ ẹ kásán ẹ kú òwúrọ̀ orúkọ tèmi a máa jẹ́ peter ọládélé. ẹ ṣe gan ni bàbá wa ẹ kò nídìí méjì tí a ṣe jáde nítorí pé láti àná títí di wákàtí yìí ni ọ̀pọ̀lọpọ̀ wa wà concern nítorí ìyá wa tí gbogbo èèyàn mọ̀ dáadáa bẹ́ẹ̀ ni mọ̀wó ìyá wa náà ni tí à ń pè ní Tẹ́ní Ọmọlógo ẹ àná ni wọ́n pè mí náà gẹ́gẹ́ bí àwọn tó ń sọ̀rọ̀ nípa òmìnira Yorùbá ìyẹn ìyá wa Yorùbá wuyì láti Amẹ́ríkà lọ́sàn-án àná tá a bá wo ọ̀sán àná tí wọ́n pè mí kò tí ì pé twenty four hours but ó ń kù díẹ̀ ni nítorí pé mo rántí pé afẹ́tọ́ aago bíi mẹ́fà ni kọ́ọ̀lì yẹn wá sọ́dọ̀ tèmi nígbà wo ni ẹ̀yin gbọ́ pé ẹ ní contact pẹ̀lú ìyá wa màmá wa tí gbogbo èèyàn mọ̀ sí Tẹ́ni Ọmọlógo àti pé báwo gan lẹ̀yin ṣe jẹ́ sí wọn nítorí pé èmi mọ̀ yín ìlú òyìnbó lẹ wà ní ní London ẹ báwo lẹ ṣe jẹ́ sí ìyá wa ẹ ti sọ̀rọ̀ lórí show wọn lọ́pọ̀lọpọ̀ ẹ̀dẹ̀ ti ṣe program láàárọ̀ yìí látòrí page yẹn èèyàn bá dẹ̀ máa ní access sí page èèyàn á jẹ́ pé ẹni yẹn súnmọ́yàn nìyẹn báwo lẹ̀yin ṣe jẹ́ sí ìyàwó Àtẹni Ọmọlógo. ẹ ṣe gan olóòtú Tẹni Ọmọlógo ó jẹ́ èèyàn tó ní akíkanjú ìgbà tí máa mọ Tẹni Ológo mo rí pásọ yẹn lára ẹ̀ mo rí mo rí ẹ̀mí yẹn lára ẹ̀ ni mo fi láfijọ́ wà láti ìgbà yẹn Tẹ́ni ọmọ ológo jẹ́ ẹni tí mo ní ìfẹ́ sí tó dúró lórí òtítọ́ because ó máa ń sọ lórí ètò ẹ̀ ó dẹ̀ máa ń sọ because àjọ máa ń sọ̀rọ̀ ó ní òtítọ́ lòún gbé dání ó ní kò sí kankan tó máa fi da ilẹ̀ Yorùbá ó máa ń sọ time without number bó o ti dúró tán gbogbo ìyẹn ni mo rí tí mo fi support ẹ pé yes I have to go along with, with her so láti ìgbà yẹn láti jọ wà pé yes kájọ gbé ògo Yorùbá dìde so olóòtú ẹ sọ̀rọ̀ pé ẹni tó ní péjì ẹ̀ tó tọ́ nìyí àìmọye ìgbà tó yẹ pé a ti pàdé ní Trafalgar Square lórí rally mi ò dẹ̀ mísì ẹ̀ rí ìfògàn rally tá a ṣe ní last time. ní June twelve èmi ni mo sá. mo ní ti June twelve kò mọ rántí dáadáa. bẹ́ẹ̀ ni èmi ni mo ṣe program ẹ̀ tí everybody fi rí ètò yẹn wò. Hmm. so kí ni mo fẹ́ fàyọ́ bẹ̀ ni pé yorùbá nation ó ti dúró bẹ́ẹ̀ ni ọ̀tá ń ṣe lásán ni gbogbo ìgbìmọ̀ gbogbo ẹsẹ̀ kan gbé náà nìyẹn pé ẹni tó bá ti sọ òtítọ́ location nine tá a mọ̀ sí nàìjíríà wọ́n máa máa tọpinpin ẹni yẹn ni so nǹkan tó fà á nìyẹn tí mo fi dúró tán pẹ̀lú Kenny ọmọ ológo. ẹ ṣe gan ni. Uh ó ti di aago méjì fi lọ lù ní London different time zone ni à ń lò nígbà wo ni the last contact tí ẹ fi rí ìyá wa Tẹ́ni Ọmọlógo tí ẹ fi lè sọ fún gbogbo ọmọ Yorùbá pé bóyá ẹ bá wọn sọ̀rọ̀ lórí oríṣiríṣi social media network tá à ń lò ní àbí WhatsApp àbí Telegram ṣé ẹ wà nínú gúrùpù kan náà pẹ̀lú wọn kó tó di pé a máa béèrè ìbéèrè kejì nítorí pé bí ti ṣe sọ ọ̀sán àná ni ó kàn sí mi pé wọ́n rí wọn based on in tí ó jáde lórí péjì wọn nígbà wo gangan ni ẹ̀yin bá wọn sọ̀rọ̀ gbẹ̀yìn kó tó di pé a mọ̀ tó ṣẹlẹ̀ lánàá mẹ́sẹ̀gì yẹn lórí péjì wọn wọ́n ti gbé wálẹ̀ àmọ́ aláǹfààní pé ẹ bá wa screenshot ẹ̀ kó tó di pé wọ́n tún delete mẹ́sẹ̀gì yẹn nígbà wo lè rí wọn bá sọ̀rọ̀ gbẹ̀yìn. ẹ olóòtú tí ì gbàgbé before yesterday ó ṣe ètò ó jáde ó lò bíi two hours a dẹ̀ sọ̀rọ̀ ìgbà tó ṣe tán ní ọjọ́ kejì èyí tí ń ṣe àná mo wà ní ibi iṣẹ́ because ibà ti pe nọ́mbà ẹ̀ ó lè sọ pé fún mi pé busy but kò ní ju bí one minute two minutes lọ ó máa pè mí padà mo pe nọ́mbà yẹn ní ọwọ́ ọ̀sán ìgbà tí mo wà ní break mo pe nọ́mbà yẹn bí around two wọ́n já mi padà mo wá wò pé ah, ṣó bísì ni at least ó yẹ kó ti pè mí kẹ́ni ọmọ ológo jẹ́ èèyàn kan tí ẹ bá pè é ó lè mí sí kọ́ọ̀lù yín bẹ̀ẹ́ ká pè yí padà bẹ̀ẹ́ mo dúró pé kí ló ń ṣẹlẹ̀ ẹ̀mí yẹn sọ fún mi pé kò séwu pé ó bìsì ni so along the line Yomi ó jẹ́ ọmọ ológo ó wà ní location nine Yomi yẹn ló lọ sí Abuja ní gbogbo táìmù yẹn fáwọn tìlédìkè tó ń mú nígbà yẹn Yomi wá pè mí this about something six o'clock because seven ni mò ń ṣetán níbi iṣẹ́ gbogbo ọ̀sán yẹn a sọ̀rọ̀ rárá so yọ̀bí wá pè mí pé Mr. Peter ṣe ti bá sista tẹ́lí sọ̀rọ̀ mo ní mo ti gbé bẹ́ẹ̀ kò gbá aago bóyá bísí ni because nǹkan tí fóun yẹn sọ fún mi nìyẹn pé bísí because àgbẹ̀ kọ́kọ́ sọ́kọ̀ pé nǹkan burúkú lè ṣẹlẹ̀ ó ní no ó ní TV media pé òun ló pe òun tó dẹ̀ sẹ́ndì líǹkì sóhun ó ní ṣé mo ti lọ sórí péèjì ẹ̀ mo ní no ok Yomi sẹ́ndì kìíní sí mi. Okay líǹkì mo fẹ́ rí nǹkan tó wà lórí ẹ̀ kò dẹ̀ tún bí nǹkan bíi two minutes lọ tí yọ̀bí sẹ́ndì ẹ̀ sí mi mo wá click lórí ẹ̀ náà fi sọ gbogbo nǹkan tí wọ́n sọ yẹn gbogbo time yẹn i'm so worried mo ní how come tí kíní fi jáde ta ló sẹ́ndì ẹ̀ mo bèrè lọ́wọ́ yọ̀bí mo pè padà immediately ó ní no ó ní casmo media òun ló lọ sórí page torí kíní yẹn tó sẹ̀dẹ̀ sóhun onókè that's fine mo dẹ̀ go through gbogbo àwọn mẹ́sẹ̀gì yẹn tọkọ yẹn pé tẹ́ni ó ní the assistance Show the brother show the sister show the friend wá wò ó pé ah no wonder nǹkan kan ti ṣẹlẹ̀ pè mí títí di táìmù yẹn along the line mo ní kíyọ̀mí kó má rí pé màá pè padà mo wá bẹ̀rẹ̀ sí pé àwọn nọ́mbà ẹ̀ ṣé whatsapp ni ṣé telegram ni wọn ò máa gbá àgò wọn máa ń já mi padà mà ní. ok mo tún try ẹ at the end of the day mo try telegram kò sẹ́ni tó gbé ẹni ẹ wá tẹ̀sí mi padà ó ní báwo ni tèmi ṣe jẹ́ mo ní ọ̀rẹ́ mi ni mo ní brọ́dẹ̀ ni mo jẹ́ nǹkan tí mo sọ fún ọ nìyẹn mo ní brọ́dẹ̀ ni mo jẹ́ ó lókè mo ní ṣé lè bá sọ̀rọ̀ wọ́n ló ti di jú pé tó bá lajú á bá mi sọ̀rọ̀ mo lókè fine tẹ́ bá wo mẹ́sẹ̀gì tó sẹ́ǹdì wọlé nísàlẹ̀ orúkọ ẹni yẹn jẹ́ náyà n-a-y-a gbàtí mo ti ka gbogbo àwọn mẹ́sẹ̀gì yẹn mo ti mọ̀ pé ó dà pé lọ́ọ̀yà dọ́tọ̀ ni orúkọ ẹni yìí mo wá tẹ̀sí ẹ̀ padà pé are you Mr. Naya doctor please cannot talk to you wọn ò máa reply mi títí di wákàtí yìí. aago mélòó ni àrọ̀ tá à ń sọ yìí tí mẹ́sẹ̀gì tí ẹni yẹn send àti pé true ọ̀gbà olóò send ẹ̀ ṣé whatsapp ni text message ni àbí nǹkan mi lọ fi send message yẹn àti pé nọ́mbà wo lọ fi send ẹ̀ ṣé nọ́mbà ìyàwó atẹ́ni lọ fi send ẹ̀ ni àbí nọ́mbà mi. bẹ́ẹ̀ nọ́mbà tẹ́ni náà fi tẹ̀sẹ̀ padà sí mi lórí telegram so mo wá wò pé ah, kí ló lè fà á tẹ́ni ò lè máa sẹ́ẹ̀dì mi ní mẹ́sẹ̀gì báyìí bóyá kankan mà ti ṣẹlẹ̀ o àbí wọ́n ti jí fóònù ẹ̀ ni àbí ákàsì ni tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ a máa ro oríṣiríṣi imagination kí ló lè ṣẹlẹ̀ because tẹ́ni jẹ́ èèyàn kan tó yẹ pé kì í fi fóònù ẹ̀ ṣeré rárá kò dẹ̀ fúnyàn ní fóònù ẹ̀ pé kó lò ó how come tí arákùnrin yìí fi tẹ́sì mi ní mẹ́sẹ̀gì yìí that is to say nǹkan kan ti ṣẹlẹ̀ ọlọ́run já rí burúkú o ọlọ́run já rí dààmú o gbogbo àná yẹn làwọn èèyàn ti ń gbègbèsẹ̀ àwọn brọ́dà wa àwọn màmá wa nínú group because group kan náà la wà tẹ́ni ọmọ ológo breaking news gbogbo àwọn ìyá yìí mo ti pe gbogbo wọn mo ti fi vn sínú group pé ẹjọ́ àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ o kí la lè ṣe wọ́n bẹ̀rẹ̀ sí pé àwọn pípò yìí wọ́n dis wọ́n dis wọ́n declare everybody ni o. bàbá ìjìlọ ni pé wọ́n ló sì ń sùn ẹ gbọ́ mi ẹ̀yin ọmọ Yorùbá àtàtà kéèyàn máa sùn látànà kọ́ máa reply wa ṣé ẹ rí i pé nǹkan ti wà ń bẹ̀ ni. a gbàdúrà la bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ this time tí mo fi ń bá yín sọ̀rọ̀ yìí àmà tí ì rí ẹni kiri o àmà tí ì rí èsì nǹkan pápá jùlọ ẹ̀ láàárọ̀ yìí ẹni tó jẹ́ bí tó jẹ́ bí ọ̀rẹ́ ọ̀rẹ́ tẹ́ni nǹkan tó máa ń dárúkọ ẹ̀ jígi lórúkọ wọn wọn làwọn máa pe nọ́mbà yìí méjèèjì ò máa lọ mọ́ èmi náà máa tọ́ àyẹ pé kí n lè get through bóyá òtítọ́ ni bóyá irọ́ ni nọ́mbà máa lọ àmà àti gbégbèsè ààrẹ ní evidence o ààrẹ ní clear o mo wá jókòó because mi ò lè dá ṣe mo pe àwọn ìyá mo pe àwọn bàbá kí la lè ṣe adéníkè òfin wọn wá fi mẹ́sẹ̀gì kọ sínú gúrùpù kan náà láwà wọn wá fi mẹ́sẹ̀gì sílẹ̀. Si pé ẹ máa jáde ẹ máa pariwo síta nǹkan tó ṣẹlẹ̀ ìyẹn ló mú mi jáde ní òwúrọ̀ yìí tí mo fi ṣe program tí mo fi pariwo síta pé kẹ́yìn ọmọ Yorùbá ẹ gbà wá o àmọ́ nǹkan tá a ṣe o àmọ́ nǹkan tí ọmọ olóko ṣe o ṣó fàdíyà ni ṣé ó pààyàn ni àmàmọ́ o hmm. mo fi pariwo síta o ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o. láì dárúkọ tó bá jẹ́ ẹ bá mọ̀ fún security reason for now bẹ́ẹ̀ bá mọ̀ ẹ má dárúkọ ìlú náà ǹjẹ́ ẹ ti gbé ìgbésẹ̀ láti kàn sí ìjọba ìlú tí ìyàwó bá wà ẹ má dárúkọ ìlú yẹn for security reason okay. but ǹjẹ́ ti gbé ìgbésẹ̀ ǹjẹ́ ti gbé àwọn èèyàn dìde nílùú yẹn tí ẹ bá mọ̀ ni o tẹ́ ẹ bá mọ̀ ẹ jẹ́ ká gbọ́. olóòtú mo láìkí kwẹ́sọ̀ tẹ́ béèrè wọ́n lẹ́ni tó bá dákẹ́ o tí a máa bá dákẹ́ a máa ti gbé gbèsè a máa ti bá arákùnrin kan sọ̀rọ̀ pé kó gbéra ìlú yẹn náà ni ẹnìyẹn wà. Okay ìfọ̀gàn ẹni tá à ń sọ yìí ó ní ìyàwó nílùú yẹn ó ní jọ màá bá mi communicate kí ló ń ṣe tẹ́lẹ̀ ìyàwó bẹ̀rẹ̀ sí ní pé ẹjọ́ ṣé mo lè bá tẹ́lẹ̀ sọ̀rọ̀ wọ́n reply ẹ̀ wọ́n ní báwo ló ṣe jẹ́ sí i ó ní sísá ọmọ ni kí ló ń ṣe tẹ́lẹ̀ kọ̀díṣọ̀wọ́ ló wà ẹ̀jọ́ wọ́n ní ó sìnkì ni ó sì ń sùn ni hospital ló wà ẹjọ́ hospital wo ló wà ẹ dárúkọ bẹ̀ fún wa wọn ò máa dárúkọ hospital wọn ò máa fi àdẹ́sọ hospital lẹ́ ṣebí tó bá fi àdírẹ́sì sílẹ̀ ṣebí wọ́n á gbéra sọ wọ́n á lọ bẹ̀tí ibi táwọn lọ́kọ̀ dárúkọ mọ̀ máa lè díẹ̀ o bàbá yìí wá sọ fúnyàwó ẹ̀ pé kó ṣọ́ra mọ bó ṣe máa bá wọn sọ̀rọ̀ bóyá àwọn hackers ni oníkálukú sọ tiẹ̀ bàbá yìí ó sì wà ní location nine ó máa ó máa rajà ní auto cargo iṣẹ́ tiẹ̀ nìyẹn àmà tí bá bàbá yìí sọ̀rọ̀ láàárọ̀ yìí pé kó jọ ìwọ ló lè help wa o lẹ́yìn elédùà ẹ̀yin mà ló kù àmà fẹ́ rí ìbànújẹ́ àmà fẹ́ rí àkóbá bàbá yìí sọ pé òun máa gbéra lẹ́yìn lórí nǹkan tí ẹ béèrè pé ṣé a ti gbé gbèsè hmm. bàbá yẹn lóun máa wọlé títí àárọ̀ la òun á jẹ́ ká mọ̀. ǹjẹ́ bí ó ti ń lọ pé twenty four hours because bí ṣe sọ tí wọ́n máa fi di bíi aago oh, another four hours á tó twenty four hours tí èmi ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ náà ti gbọ́ látànà díẹ̀díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣẹ máa gbọ́ lénìí. Uh, there is always a concern fún gbogbo àwa tá à ń ṣe ètò Yorùbá nation nítorí pé uh, tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ uh, fún irú àwa tí a gbé tó ìdání àti oríṣiríṣi adẹ̀gbà pé kò ní sí wàhálà ìbéèrè tí mo fẹ́ bí yín nísìnyí òun ni pé ǹjẹ́ ti tọ́ àwọn tó jẹ́ adarí Yorùbá nation ǹjẹ́ ti fi tó wọn létí àbẹ̀ṣẹ̀ fi tó wọn létí ni àbí bí àwọn náà ṣe máa gbọ́ nínú àwọn ètò tẹ́yìn ti ṣe láàárọ̀ ètò tèmi ṣe nísìn àti ètò tẹ́lómi tún máa ṣe lẹ́yìn wákàtí ǹjẹ́ ti fi tó àwọn alànà lọ́wọ́ ǹjẹ́ ti fi tó YSDM létí pé ìkànnì àwọn tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ Yorùbá Nation àgbóhùn ẹ̀ in the last twenty four hours àti pé kí ni wọ́n sọ lẹ́yìn ìgbà tẹ́ fi tó wọn létí. olótú wọn ní òtítọ́ ló máa lékè o bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ lánàá lọ́kàn tiwa ni pé ká tiẹ̀ tó sọ fún anybody ká kọ́kọ́ gbé ìgbésẹ̀ náà ká má tí ì pariwo ìgbésẹ̀ tá a gbé a rí i pé kò sí clear kò sí clear ti today ti this hours mi ò fi àfi tó ìlànà létí o a sọ fún anybody o ju ètò tá a ṣe láàárọ̀ yìí lọ kẹ́yìn náà fi gbọ́ táwọn mídíà kọ̀ọ̀kan náà fi gbọ́ àìmọye àwọn mídíà tó ti pè mí bẹ̀tù lórí ètò tá à ń ṣe mo ní kó Koiki Media máa wà lórí ètò yín a fẹ́ sọ̀rọ̀ after that màá wá pè wọ́n wọ́n á lè mọ nǹkan tó ṣẹlẹ̀ àti ìfi tó ìlànà létí. Okay àti fi tó anybody létí. ọ̀dà tí mo ẹ ṣe gan ni bàbá wa ẹni tẹ́ ń gbọ́hùn wọn òun náà ni lára àwọn tí ó jẹ́ bíi àwọn tí wọ́n bá ìyá wa Tẹ́ni dilé mú ní gbogbo ìgbà nítorí pé gbogbo alẹ́ àgbáyé ni a ní àwọn tó ń bá wa ṣiṣẹ́ àtàwọn tó jẹ́ olólùfẹ́ wa ǹjẹ́ ẹ ṣe gbé ìgbésẹ̀ nísìn bóyá kí ẹ lọ police station ìlú yẹn lẹ́ẹ̀kan sí ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ má ṣe ọ̀rọ̀ sọ débi pé ìlú yẹn máa jáde lẹ́nu yín láti lọ report a missing person even though pé a mọ̀ pé wọ́n miss even though pé a mọ̀ pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ but tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń kódà ní ìlú gan tí kò ní ìjòyè tó ní òfin èèyàn kọ́kọ́ lọ rìpọ́ọ̀tì kalẹ̀ ó wá ṣeé pé àwọn tí ẹ̀ rí tó dá yín lójú yẹn àwọn ọlọ́pàá ìlú yẹn lè tàn mọ́lẹ̀ sí díẹ̀ ǹjẹ́ ìgbésẹ̀ tí ń lọ nígbà tó yẹ pé bàbá wa tí ẹni wọ́n ṣèfì rìnrìn àjò yẹn ó sì máa tó àárọ̀ ọ̀la á tún pé máa pẹ́ díẹ̀ ẹni tó wà lọ́hùn presently ìjà lè gbẹ́ni yẹn dìde báyìí bí a ta bá parí ètò yìí kó lọ police station kó lọ report a missing person. olóòtú ọ̀rọ̀ lẹ́sọ ẹ̀ ní sọ̀rọ̀ tán wọ́n ní ìlú tí ò sófin o ẹ̀ṣẹ̀ ò máa sí bẹ́ẹ̀ àwa kan ti ro gbogbo kínní ṣe mọ̀ páwọn bòròró location nine boko haram they are the same wọ́n dẹ̀ ti tọpinpin ṣáwọn Tinubu ni ṣáwọn MC ni ṣé gbogbo wa lọ bẹ́ẹ̀ yẹn ni tẹnikan fi ń ṣètò ó ti ń sọ lórí ètò pé àwọn pípì máa ń gbègbèsẹ̀ nǹkan kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ tẹ́ni á máa bá wa sọ pé ẹjọ́ ẹ máa gbà míì àwọn pípì máa ń tọ pinpin tá a bá ní ká lọ sọ fún pólíìsì ṣe rò pé kò ní ti ibìkan jáde báyìí o because ẹni tó ti ń wá tẹ bá rántí ìgbà kan ó mà sọ pé àwọn ọmọ àwọn bíi mẹ́fà náà mà gbé jáde tó fi ń tọpinpin ẹ̀ lórí kó sọ̀rọ̀ lórí Tinubu wọ́n ní kó jáwọ́ lórí Tinubu wọ́n gbowó fún kò gbà wọ́n bá ilé ẹ̀ wọn ò ríra kí wọ́n ní nǹkan tó fẹ́ ṣe kó ṣe ìkà ṣe ti mọ location náà wọn ò fẹ́ lóòtítọ́ ìtorí ẹ̀ láṣẹ sinmi pé ká má tí ì sọ fún ọlọ́pàá ká má kọ́ má tí gbé ìgbésẹ̀ because tó bá gbé ìgbésẹ̀ yẹn nǹkan mi la máa nǹkan mi ló máa ṣẹlẹ̀ ẹni tó fẹ́ sun jẹ ni tó tún fepo para ṣé ẹ rí i pé wàhálà mà ti dé tá a bá ní ká gbé ìgbésẹ̀ kó sọ fún ọlọ́pàá ìlú yẹn ẹni tó fẹ́ sun ni tó fún àfi epo para ẹ má bínú yorùbá mo bẹ̀ yín olórí òwe tí mo pa yẹn o so aláti rò ó ká tó gbé ìgbésẹ̀ yẹn because àwọn táwọn sí kò kò yìí wọ́n ti rẹ́dí o wọn ò dúró àwọn ò mà lówó bẹ̀tà lélẹ́dùà wọn náà we fight to the death and we fight to the dirty nǹkan tó máa sọ mà nìyí lórí ambition wọn twenty twenty three bí Tinubu ṣe ń gbógun làwọn ọmọ ẹsìn náà ń gbógun tẹ ẹ bá gbọ́ lórí ètò ẹ̀ tó sì ṣe níbi ọjọ́ bíi mẹ́rin sí bíi mẹ́ta ó ní lẹ́gẹ́sì ó máa wọ inbọ̀sì òun ẹ jọ kí lòun ṣe kí lòun sọ Yorùbá wọ́n ní ìfura lógun àgbà ẹja fura o olóòtú bó ṣe rí nìyẹn. tó gbogbo ọmọ káàárọ̀ òjire òun ni ẹ ti gbọ́ láti ẹnu bàbá wa tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ẹni tó súnmọ́ ìyá wa Tẹ́ni Ọmọlógo àwa gbàgbọ́ pé kò sí láburú kò séwu àmọ́ nígbà tí gbogbo èèyàn bá ti di pé wọ́n wà concern ẹ̀ ó ti di dandan bó bá ṣe ń lọ àwọn bàbá wa máa fún wa ní update kí lẹ́yìn máa wá ṣe ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ ojúlówó ojúlówó ọmọ káàárọ̀ òjire àdúrà tí ẹ kúkú ti ń ṣe náà tẹ́lẹ̀ òun náà ní ká túbọ̀ kún sí nítorí pé ọlọ́run ọba ló ní àdúrà àwa gbà pé kò sí nǹkan kan àmọ́ a lè jókòó kí a má ṣe in tó tọ́ tó yẹ èmi gbàgbọ́ pé kí èni tó mọ́lẹ̀ a gbọ́ èsì ayọ̀ a tún jáde padà láti wá fún gbogbo ọmọ Yorùbá ní èsì tó dáa nítorí pé èsì tó dáa náà lẹ́kúkú máa ń fẹ́ gbọ́ kò sẹ́ni tó fẹ́ gbọ́ láburú fún ara wa àtàwọn tó wà nílé òun ni ìyá wa tẹ́ni náà ṣe ń ṣe wàhálà pé gbogbo tó lọ nílé kí ó lè ní ìsinmi so adúpẹ́ lọ́wọ́ bàbá wa bàbá wa ẹ ṣé gan ni o tí a rí yín bá sọ̀rọ̀ ní àsìkò tí a mọ̀ pé kò sí ewu kò dẹ̀ sí nǹkan ẹ jẹ́ ká play anthem wa ká fi parí ètò náà. Iṣẹ́ wa fi mẹ́wà orílẹ̀ ìbí wa. Àgbéga, àgbéga, àgbéga fàlèrí. Ìgbàgbọ́ ni pé làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká jọlá. ìṣọ̀kan àti ìra ní kẹjẹ ká máa lè pa tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhún dára ọmọ òkè ìdè kọsípò ẹ̀tọ́ rẹ̀ ìwọ. go Have a very good afternoon. Bye for now.